ẹ kú dédé àsìkò yìí mo jẹ́ ẹni tó ń kọ́ni bí wọ́n ti ń ṣe àgbékalẹ̀ oúnjẹ sísè ní orí amóhùnmáwòrán àti lórí ayélujára bẹ́ẹ̀ náà ni mo sì máa ń ṣe àgbékalẹ̀ bí wọ́n ti ń kọ́ni ní oúnjẹ sísè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ lápapọ̀ mo jẹ́ ẹni tó ń kọ́ni bí wọ́n ti ń ṣe oúnjẹ bí wọ́n ti ń kọ́ àwọn ènìyàn ní oúnjẹ sísè nípa títò ọ̀pọ̀lọpọ̀ ohun èlò papọ̀ bẹ́ẹ̀ ni mo sì tún máa fi ń dá wọn ní àráyá ẹ àǹfààní tí okòwò báyìí tí ó ń ṣe fún orílẹ̀-èdè wa ni eh. wípé mo máa ń to ọ̀pọ̀lọpọ̀ ohun èlò oúnjẹ papọ̀ lójoojúmọ́ fún àwọn ènìyàn láti kẹ́kọ̀ọ́ láti mú láti wò kí wọ́n sì mọ bí wọ́n ti máa ṣe oúnjẹ ní ọ̀dọ̀ wọn mò ń kọ́ wọn bí wọ́n ti ń to ọ̀pọ̀lọpọ̀ ohun èlò papọ̀ kí wọ́n lè mọ bí wọ́n ti máa ṣe oúnjẹ tó jẹ́ aládùn àti èyí tó máa ṣe ara wọn lóore mo sì tún jẹ́ ẹni um, tó tún máa ń kọ́ àwọn ènìyàn láti to àwọn ohun èlò oúnjẹ sísè papọ̀ tó jẹ́ èyí tí wọ́n lè fi ìwọ̀nba owó ráńpẹ́ rà bẹ́ẹ̀ ni mo tún ń kọ́ àwọn ẹlòmíràn ní àwọn ohun èlò oúnjẹ tí wọ́n lè tò papọ̀ èyí tí àwọn fúnra wọn ò tiẹ̀ lérò wípé àwọn lè tò pọ̀ láti fi ṣe oúnjẹ nǹkan tí mò ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ni mo sì tún fi ń dá wọn ní ara yá bí mo ti fi ń kọ́ wọn eléyìí sì ń mú ìfẹ́ wà ní àárín àwọn mọ̀lẹ́bí nítorí nítorí pé oúnjẹ jíjẹ papọ̀ máa ń mú ìfẹ́ wà fún mọ̀lẹ́bí ni fún àwọn tó ń wò ó ní orí amóhùnmáwòrán àti àwọn tó ń wò ó lórí ìtàkùn ayélujára nítorí náà mo ní àwọn tó ń tẹ̀lé mi ní orí ayélujára tó sì jẹ́ wípé ìdá ọgọ́rin wọn jẹ́ obìnrin bẹ́ẹ̀ ni ìdá ogún tó kù jẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ni ní oṣooṣù tábàkà iye àwọn tí ó ń darapọ̀ mọ́ wa a máa ń ní tó mílíọ̀nù mẹ́ta ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin tó ń tẹ̀lé wa. ní báyìí mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ti bẹ̀rẹ̀ oúnjẹ sísè láti máa fi ṣe ọrọ̀ ajé tiwọn láyé ara wọn tó sì jẹ́ wípé wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ okòwò tiwọn fún ara wọn nítorí wípé wọ́n ń wo ètò sísè oúnjẹ ti èmi lórí amóhùnmáwòrán àti lórí ayélujára mo máa ń to àwọn ohun èlò oúnjẹ sísè papọ̀ ní ọ̀nà tí àwọn èèyàn rò nítorí náà bí àwọn èèyàn bá ti wá wò ó wọ́n máa ń lọ dán wò nílé fúnra wọn ó sì ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ okòwò oúnjẹ ní ààyè ara wọn tó sì ti sọ wọ́n di ẹni tó ń ní iṣẹ́ lọ́wọ́ láì dúró de ẹnikẹ́ni. ẹ̀wẹ̀ ọ̀kan lára àdójúkọ tá a ní lórí okòwò oúnjẹ sísè òun náà ni ohun ẹyọ tí gbogbo ènìyàn máa ń tẹnu tí gbogbo ẹ̀ka okòwò ń tẹnu òun náà sì ni iná mọ̀nàmọ́ná tí a bá ní iná mọ̀nàmọ́ná tó dúró re ní orílẹ̀-èdè yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa rọ̀ wá lọ́rùn àdójúkọ mìíràn ni ti àwọn tó máa ń jẹ́ ọgbọ́n àtinúdá ẹlòmíràn èmi gẹ́gẹ́ bí èèyàn máa jókòó láti ronú láti gbé ọgbọ́n kalẹ̀ lórí àwọn ohun èlò tí mo lè tò pọ̀ láti fi kọ́ àwọn ènìyàn bí wọ́n ti ń ṣe oúnjẹ tó sì jẹ́ pé nǹkan tí àwọn èèyàn ò ti ẹ̀rù tẹ́lẹ̀ fún àwọn tó ń tẹ̀lé mi àti àwọn tó ń wò mí lórí amóhùnmáwòrán àti àwọn tó ń tẹ̀lé mi lórí ayélujára bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa jókòó sílé láì ṣe nǹkan kan á sì máa jí ọgbọ́n àtinúdá tí wọ́n fúnra rẹ̀ ń ṣe wọ́n máa lo àwòrán rẹ̀ wọ́n máa lo fọ́nrán àwòrán rẹ̀ èyí tó fi dáná bẹ́ẹ̀ ni wọn ò ní sọ wípé láti ọ̀dọ̀ rẹ ni wọ́n ti mú bẹ́ẹ̀ náà ni wọn ò sì ní sanwó fún fọ́nrán ń rán àwòrán rẹ̀ tí wọ́n lò lórí ìtàkùn ayélujára tiwọn láti fọ ẹlòmíì gbogbo nǹkan yìí ló yẹ kí ìjọba wá nǹkan ṣe sí. ohun mìíràn ni bí ohun gbogbo ṣe wọ́n ní orílẹ̀-èdè yìí á mọ̀ wípé bí ohun gbogbo bá eh, wọ́n ó máa ń ní ipa tí ò dára lórí okòòwò èmi gẹ́gẹ́ bí ẹni tó ń kọ́ni bí wọ́n ti ń to ohun èlò oúnjẹ papọ̀ láti fi gbé oúnjẹ aládùn àti oúnjẹ tó ṣara lóore jáde mò ń ṣiṣẹ́ pẹ̀lú uh, ọ̀pọ̀lọpọ̀ ohun èlò tó sì jẹ́ wípé ojoojúmọ́ ni mo sì ń rà á láti máa fi kọ́ àwọn ènìyàn ní ohun tí mo fi ń kọ́ wọn àti kí àwọn èèyàn sì lè máa rí àwòrán tó dára wò gbogbo wa la mọ̀ wípé oúnjẹ ṣe pàtàkì ní ìgbé ayé kódà oúnjẹ ni àkọ́kọ́ nínú ìgbé ayé ọmọ ẹ̀dá mi mọ́ tí ẹlòmíràn lérò lórí rẹ̀ mi sì mọ́ tí ẹlòmíràn lè sọ lórí rẹ̀ nítorí pé láìsí oúnjẹ kò sí bí ènìyàn ti lè wà ní ayé oúnjẹ ló ń jẹ́ kí a máa wà ní ayé nítorí náà màá mú ẹ̀ka náà ní pàtàkì ní báyìí mo fẹ́ kó jẹ́ wípé ohun tí ìjọba bá lè ṣe láti rí dájú wípé àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà ní orílẹ̀-èdè yìí ló ń ṣe ètò ọ̀gbìn ni ó yẹ kí ìjọba ṣe kí wọ́n sì di ìpínlẹ̀ tí yóò máa gbé oúnjẹ jáde ìyẹn ìpínlẹ̀ mẹ́rìndínlógún tó wà ní orílẹ̀-èdè yìí. ní báyìí àwọn ìpínlẹ̀ míì wà tí ìyẹ̀pẹ̀ wọn lè má dáa fún ìrẹsì gbíngbìn tó sì jẹ́ wípé èso gábéjì ni ìyẹ̀pẹ̀ tí wọ́n dáa fún àwọn bòmíràn lè wà tó jẹ́ wípé ilẹ̀ wọn ò lọ́ràá láti gbin ẹ̀pà ṣùgbọ́n tó jẹ́ wípé àlùbọ́sà ní irú ilẹ̀ bẹ́ẹ̀ dára láti gbìn gbogbo wọn pátápátá ló gbọ́dọ̀ rí dájú wípé wọ́n ń kópa nínú ètò ọ̀gbìn ìyẹn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì pátápátá tó wà ní orílẹ̀-èdè yìí yàtọ̀ sí yẹn a tún gbọ́dọ̀ wá ọ̀nà tí a gbọ́dọ̀ máa fi ṣe àmójútó wọn tá ó sì máa fi tọ́jú àwọn ohun ètò ọ̀gbìn tá à ń ṣe yìí tí wọn kò fi ní bàjẹ́ nítorí pé ṣíṣe àmójútó àti títọ́jú wọn lọ́nà tó dára lára ó ṣe pàtàkì kí wọ́n má bàa bàjẹ́ ìgbà mìíràn wà tó jẹ́ wípé tá a bá lọ sí àwọn ìpínlẹ̀ ní àríwá wọ́n ní àwọn ohun ọ̀gbìn lóríṣiríṣi lọ́pọ̀ yanturu ṣùgbọ́n kí wọ́n tó kó padà wá sí ọ̀dọ̀ wa níbí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ti máa ń bàjẹ́ pàtàkì jùlọ kí wọ́n tó kó wá sí ìpínlẹ̀ èkó gbogbo rẹ̀ ti máa ń bàjẹ́ nítorí náà a gbọ́dọ̀ wá ọ̀nà tá a fi máa máa ṣe ìtọ́jú àwọn oúnjẹ náà kí ìjọba wá ọ̀nà láti máa ṣe àmójútó oúnjẹ ní pàtàkì látòrí tòmátò sí àlùbọ́sà sí ata àti gbogbo nǹkan tí ẹnu ń jẹ kó lè jẹ́ wípé nígbà tó bá máa fi dé ọ̀dọ̀ àwọn tó máa jẹ gbogbo rẹ̀ sì máa wà bí ó ti yẹ kó wà nǹkan mìíràn ni wípé kí ìjọba ṣe àmójútó tó dára lórí ẹ̀ka iná mọ̀nàmọ́ná láti ṣiṣẹ́ nítorí pé bí iná mọ̀nàmọ́ná bá ti dúró orí gbogbo ẹ̀ka tó kù máa ní ìlọsíwájú kódà bó bá ń ra àwọn nǹkan oúnjẹ lọ́pọ̀lọpọ̀ tó sì ń tọ́jú rẹ̀ sínú ẹ̀rọ amóhuntutù nínú ilé rẹ̀ gbogbo ẹ̀ sì máa wà bó ti yẹ kó wà bí iná tó dára bá wà nítorí náà nǹkan àwọn nǹkan tí màá gbájúmọ́ nìyẹn ètò ọ̀gbìn àti ọ̀nà tí a lè fi máa dáàbò bo àwọn oúnjẹ wa àti iná mọ̀nàmọ́ná tó dúró re. ní báyìí ó wù mí láti rí orílẹ̀-èdè nàìjíríà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìdùnnú àti ayọ̀ fún àwọn ènìyàn rẹ̀ nítorí àwa ọmọ nàìjíríà a jẹ́ ènìyàn tó kún fún ìdùnnú púpọ̀ inú wa máa ń dùn nígbà gbogbo kò sí irun tí ó lè máa kojú wa nítorí náà ká owó èyí tó tó òun àti mọ̀lẹ́bí rẹ̀ ná dáadáa tó sì tó wọn láti ra gbogbo oúnjẹ tí wọ́n nílò láti jẹ àti nǹkan tí ó wù wọ́n lọ́kàn láti rà àti láti rán ọmọ wọn lọ iléèwé ẹ rí i wípé kò ní sí ọmọ nàìjíríà tó máa máa rojú kóikói gbogbo wa nínú wa máa máa dùn nítorí náà ó wù mí láti rí orílẹ̀-èdè nàìjíríà tí ó kún fún ìdùnnú àti ayọ̀ fún àwọn ènìyàn rẹ̀ àti orílẹ̀-èdè nàìjíríà níbi tí ààbò tó péye wà mo fẹ́ rí orílẹ̀-èdè nàìjíríà níbi tí àwọn èèyàn ti lè ní àlá rere tó sì jẹ́ wípé wọ́n á rí àṣeyọrí rere lórí àlá àti ìran rere tí ó wà ní ọkàn wọn láti ní mo fẹ́ orílẹ̀-èdè nàìjíríà níbi tí ó máa gbà wá láàyè láti jẹ ohun tí a fẹ́ jẹ́ láti ọkàn wa irú nàìjíríà tí mo fẹ́ kí ó wà nìyẹn ó ní àdúrà tí àwọn baba máa ń gbàdúrà fún wa wọ́n máa ń fẹ́ jẹ́ kí àwọn ọmọ wọn pé kí wọ́n ṣe dáadáa ju um, àwọn fúnra wọn lọ nítorí náà ohun tí àwọn òbí wa gan tí wọn ò lè kọ́ wa àwa ti ń kọ́ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa báyìí a máa ń sọ fún wọn pé bó tilẹ̀ jẹ́ wípé mi ò lè ṣe nǹkan báyìí ìwọ lè ṣe é nítorí náà lórí ìbéèrè yẹn a lè fi àwọn ọ̀dọ́ sí ipò agbára bẹ́ẹ̀ ni wọ́n á ṣe dáadáa ju àwọn àgbà tó wà ń bẹ̀ gan lọ orúkọ mi ni Gina Eyikodi Òjó mo jẹ́ ẹni tí ó ń kọ́ni bí wọ́n ti ń dáná lórí amóhùnmáwòrán àti lórí ìtàkùn ayélujára mo ní ìgbàgbọ́ nínú orílẹ̀-èdè nàìjíríà tuntun mo sì dúró pẹ̀lú àwọn ọ̀dọ́ nàìjíríà